lọ́ọ̀yà lè máa wá sí rí rẹ̀ kò lè gbèrò pòun ó rí i. àmọ́ ẹ wo confidence tẹni tó ní kọ́kọ́rọ́ ẹ wo ìfọkànbalẹ̀ téèyàn ó ní bẹ́yẹn bá ṣe kí ni ó ní kọ́kọ́rọ́ pé kọ́dà yóò tún mọ bí wọ́n bá ń kánjú bẹ̀ ilẹ̀ ń kánjú sí kọ́kọ́rọ́ ni torí ọ̀dà ká máa fọ̀rọ̀ ayé ju ìfúnra wa èwo ni ó dùn yàn jù. kéèyàn ó débi ilẹ̀kùn tọ́mọ̀ kó wọn ò ní kọ́kọ́rọ́ àbójúfọkàn balẹ̀ pé kọ́kọ́rọ́ ń bẹ ọwọ́ á fi bọlẹ̀ fún ìwọ̀n yín kò sí ìwọ̀n yín kò sí ìwọ̀n yín kò sí wọn náà èyí ti ẹja wo kọ́kọ́rọ́ tẹ̀ dà irú kọ́kọ́rọ́ ni ó dún èwo ni ó dùn yẹn jù bẹ́ẹ̀ lẹni tó bá bú èsì táìmù ara ẹ̀ dé dàlìkì àmà kó tó gbọ́ ọgbọ́n táwọn yìí o tọrọ pọ̀ ń mú ṣe ń jágídí àti ẹlòmíràn ńlá àti ńlá àjì ní ṣe ogójì nù àti àti ṣe náfìlà ẹgbẹ̀rún àti tọ́ tí ọ̀gbá ń tà nẹ́bì ṣe mọ̀ sọ̀dọ̀ lọ́ sọ̀dọ̀ ọlọ́mọdé rú ọ̀tọ́ sẹ́mi o ọlọ́mọdé ọ̀tọ́ sẹ́yìn náà o àmọ́ wà láyé ẹja ronú sí i. هل رأيت مفتاحا بلا أسنان فإن أتيت بمفتاح له أسنان فتح لك وإن أتيت بمفتاح بلا أسنان لم يفتح لك kọ́kọ́rọ́ ni kọ̀ọ̀kan wa Ọlọ́run jẹ́ ó léyìn o Ọlọ́run má jẹ́ eyín rẹ̀ ọwọ́ o Ọlọ́run má jẹ́ àwa náà ọwọ́ eyín rẹ̀ kéèyàn má tara rẹ̀ lódodo la ilaha illallahu. lọ́dà àwùjáde àmọ́ nẹ́yìn ó àfi kó kó kó kí gbogbo ọ wà ni ó tó ṣe kí ni yóò tó sí ilẹ̀ bọ̀ ọlọ́mọṣà àtàlùjá náà ọ̀rọ̀ nfẹ́ ní kọ̀ọ̀ká wa ẹnu ìta wíì náà torí àsìkò àǹfààní àǹfààní tàwọn àǹfààní kéèyàn ojú ń sún náà pọ̀ pàlá yọ̀ pọ̀ ẹnu ìta wíì náà ọlọ́njọ́ wúlò fún wa kọ́mọ ara wa létí kínú wọ́n máa dùn bí ah, alhamdulilayi àsọ̀nà mọ́ wa ọlọ́mọdé yẹn tí ó lé mi kó di súnà tí ń tún bí dídàkúdà. mo wá ṣàdéhùn kan lẹ́ẹ̀kan ní pilẹ̀ mo ní kọ́dà mo ní mo ọ̀ndà láì rẹ̀ mo ní bá wo bo ní. Ni àti ń rí àdánwò àdánwò lónìí lára onísúnà òní wà nábì sallallahu alaihi wasallam ẹ dákun a gbọ́dọ̀ fẹ́ràn ara wa débi ká má lè bára wa sọ òdodo ọ̀rọ̀ kódà náà fẹ́ràn ara ẹni ká lè bára wa sọ òdodo ọ̀rọ̀. mistake ni kéèyàn ó rò pé ẹnu tá nẹ́bí wa kọ́ wa ní súnà òun là kílíà òun ní sàwọn ìlú nìkan mistake òun ní pilẹ̀ kò sí iyèméjì mbẹ òun ní foundation tí nǹkan mi ò lè dúró tí ọba bí kíni tí ọba sọ àmọ́ tá nẹ́bí wa kọ́ wa nìkan kọ́ yìí o sọ̀dọ̀dọ̀ àlejò ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ ń súnà lónìí kọ́dà ń rẹ́ ni mí náà ti ń sọ ń wá sí fún yín tí ó máa yẹ̀yẹ́ ẹsẹ̀ yóò máa yẹ̀yẹ́ kíwà ọmọ dáa pé sàfidà rẹ̀ sàfidà bẹ́ẹ̀ ká nẹ́bi kọ́ wa o sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ yẹn ọba jọ ń súnà nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam ní foundation kò tún wá ní kíni onílé tá pàtàkì jùlọ akhlaqu nabiyyi sallallahu alaihi wasallam nínú tí ń ba èmi nínú jẹ́ mo sì ti sọ repeatedly láwọn àyè kan ni pé kódà ẹlòmíín fi wàhálẹ àwọn èèyàn fún mi súnà lónìí ìwọ tí òun wú èèyàn náà tó ṣe súnà ìwọ náà ṣe mi tẹ́jì oṣù ànẹ́bì ni ó béèrè pé sànẹ́bì máa ṣe báyìí má wú èèyàn àmọ́ lódodo bàbá. Hmm ìwà ẹlòmíì ó fi ń lé àwọn èèyàn kú òbí sunna. sọ́ni ní sátidé bẹ́ẹ̀ ni ẹ̀dá rúṣọ́ọ̀sì ọ̀sẹ̀ tá a máa ṣe bàbá ní jèjé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bì náà wà ń bẹ̀ bẹ́ẹ̀ àfáàtì àgbì náà wà ń bẹ̀. ẹnìkan béèrè béèrè ńjọ́ náà pé ẹ̀dá kun dókítà sí inú sunna náà ní kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin torí pé ó rí i pé ọjà tọ́pọ̀lọpọ̀ ń tí la gba ṣètọ́ ní láyé tí ọmọ bá wa jẹ ọmọ bá ọmọ bá mi lé jẹ níbi ẹ̀dùn lè gbé yín ló béèrè béèrè náà pé ó sùn ṣé kí ṣé àbí ṣé ń bẹ nù súnà nẹ́bì náà ni pé kí wọ́n máa sọ̀rọ̀ ẹ̀yìn orúkọ òun rí i pé àwọn brothers <laughs> market nù nísìn mm-hmm. bí máa dà kí ló dé àtàwọn sísáàtì náà tọ̀ àwọn náà ń gbọ́ ẹ̀yin náà ń gbọ́ wa o tọ̀ mo wá wí bí mo ti wí fún jẹjẹ ń wí lónìí náà wàláì wàláì wàláì àlùbíbà ń bẹ nù tá nẹ́bí wa kọ̀ ni o ọ̀rọ̀ ẹ̀yin ń bẹ nù tá nẹ́bí wa kọ̀ tọ́lọ́run náà pé kọ́ wa kọ̀ ọ̀sọ̀ àyà Kùránì kalẹ̀ lórí ẹ̀ àwọn wa mẹ́bi bí ṣètò ọ̀nìjọ́ra yẹ wọlé tọ́wọ́ á pé ní tí wọ́n fi máa. sáwọn oṣù náà nù ni pé wọn pe sùúrù wọn sọ̀rọ̀ ọrọ lọ́rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ṣe báyìí kódà ọpọlọpọ náà wọn máa sọ míì tí ò rí <laughs> tó tún burú ni ah, báyìí pé ń wí bó ti rí náà nù ń kọ́ ń bí ọba rí rúbi oyin ẹ <laughs> anabi lẹ́yìn o zikiru ka akáka fíìmà yakarahu anabi lẹ́yìn o gan lọ́rọ̀ ẹ̀yìn tí o bá sí lára rẹ̀ o tiẹ̀ wá dára bàbá bá a dà o. nínú alukur'an karim ẹ wo sura odidi sura kan ọlọ́run fi ó fi tawájú lórí ọ̀rọ̀ wa ìwà ìwà ń bẹ nínú tá anabi gbé wá o sallallahu alaihi wa sallam kódà anabi wípé innama bu'istu li utammima makarimal akhlaq nígbà tó lọ́wọ́ oorun yà anabi náà al-Qur'an al-Karim kúló wíwá innaka ala khuluqin azim wọ́n wá bí ìyá ńlá wa ìyàwó rẹ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha àgbẹ̀ bó la anabi wà qalat kana khuluquhul Qur'an Qur'an ni gbogbo èyí tó ní ọmọ sí ní jìnnà yìí nínú tọ́lọ̀ ní ọmọ sí òun lọ́rọ̀ ẹ̀yìn o níbẹ̀ nínú Suratul Hujurat ti bẹ́ẹ̀ kí ló ní wá wí. wala yaghtab ba'dukum ba'da ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuh. olúwa ní ẹ mẹ́jọ́kọ̀ ẹ máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn ọlọ́ọ̀ni bí ẹ ti kórìíra kí ẹ rẹ́ẹ́ ẹran ara ẹni ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn kẹ ẹ máa jẹ kí máa wá ròyìn pé èèyàn ni ma máa ń jẹ èèyàn ni màá máa jẹ alukóra ni nípa kàrí ìwò ta ni ó dùn yín ròyìn rẹ̀ jà àbá àti ní èèyàn wọn máa máa jẹ àjẹ èèyàn ni olúwa ní bọ́ọ̀ bá lè jẹ́ ròyìn pé àjẹ èèyàn má lẹ́yìn bí ìgbà tó ń jẹ ẹran lẹ́yìn kíláyà yìí fi bẹ̀rẹ̀ yá ayyuhal ladina amanu ijtanibu kathiran mina dhanni ibi tí ti bẹ̀rẹ̀ nu ijtanibu kathiran mina dhanni olùwà ní ẹ̀jẹ̀nà sí kathiran mina dhanni ọ̀pọ̀lọpọ̀ mòrò ẹ̀ ńgbà tí wọ́n ṣe kíní báyìí jọba yìí ńgbà àwọn yìí báyìí tí wọ́n ṣe ijtanibu kathiran mina bọ́ọ̀nù olúwa ní ẹ̀rí jìnnà sí gbogbo àròpé àròpé àròpé inna ba'da dhanni ismun olúwa ní ń bẹ nú àwọn mòròmòrò yóò tó jẹ́sẹ̀ o ìwọ kẹrò kó o ti wí kalẹ̀ olúwa sì ti ní wọn kọ́ kalẹ̀ inú ẹsẹ̀ rẹ tó bá nu rẹ́kọ́dù rẹ inna ba'da dhanni ismun wàlá àyà kan yìí náà ijtanibu kathiran mina dhanni inna ba'da dhanni ismun wàlá tajassasu èyí ń ná àrùn gidi ni lónìí láàrin onísúnà ń tà gbọ́dọ̀ fẹ́ràn ara wa débi ká má bàa ara wa sòdodo ọ̀rọ̀ olúwa wí anabi wí nù hadith sọhí anabi ní wala tajassasu gẹ́gẹ́ bẹ́ẹ̀ kúránì ti wí bẹ́ẹ̀ lànàbí náà wí ṣé ọ̀rọ̀ tọrọ ni kúránì ó wí lànàbí náà tún wí ẹ má máa wádìí ọ̀pẹ̀sìn ara yín ẹ má máa sọ pé ti ara yín ẹlòmíì rí ààyè lónìí nínú àwọn tí a máa gbòòrò kọ́dà bá àgbéde wọn Sheikh Jaafar ní Kano nínú àwọn tó gbìyànjú púpọ̀ lójú ọ̀nà tọ́lọ́ Sheikh Jaafar ti kú nísìnyí ọtọ́dún mélòó ń hmm, ta lọ kìí sà sọ̀rọ̀ ọdún mẹ́jọ dá mi lójú ẹ̀ àwọn ará Kano ni ẹ̀. Eh? two thousand and six ọdọọdún méjìlá nínú àdáwò yìí ìmbẹ́lẹ̀ haúsá náà àwọn kan ṣẹ̀ṣẹ̀ wá jòkó ti kẹsẹ́ẹ̀tì mọ́làjà afárù lónìí ẹ́ kí ni wọ́n wá lẹ̀ ńbọ̀lọ́ ti ṣàṣìṣe lẹ́yìn ọdún méjìlá tẹ̀gbọ́ntì kìí ṣe sálàfì àti wífún yín àdáwò ń bẹ ń kánò nísìn ńbẹ ńlẹ ti wà lẹ yorùbá yìí náà o tani ò lè ṣàtúnṣe. wàlá àtẹjẹ sẹsù kéèyàn ráyè débi pé láì fi ẹlòmíì ni wọn máa wá sọ ẹlòmíì wọn wá jókòó kódà à ń ké fín náà àwọn ìbéèrè míì tẹ́ ẹ máa béèrè lọ́dọ̀ wa bá a ń dárí sùn gbà míì à ń padà máa lọ gbọ́ ń wọ́n mọ̀ wá pé yẹn ebi dọ́kítọ̀ ọlárúbí báyìí ń jọ mẹ́ta kò sí ń bẹ̀ ń jọ sí i kí la fẹ́ gbàgbé ilé yìí wàlá tẹ̀yẹ́sẹ̀sọ. Àlùkùránì kìlọ̀ fún wa o eléyìí ò sínú súnà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam. ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه àdìsí tí mo rárá mú bẹ̀yẹ já kàún náà káfí mọ̀ pé inú tá nẹ́bí wa tírèèni wa ahlu òní kí wọ́n o ẹ wo àdìsí kan gbogbo tá nẹ́bí ń kìlọ̀ rẹ̀ fún wa ń bẹ̀ ni pé la ní gbàgbàgbà láyé láwùjọ mùsùlùmí pàtàkì jùlọ ẹni tí ń tẹ̀lé nẹ́bí sọlọ la ti bẹ̀rẹ̀ rẹ̀ kódà tá túmọ̀ ayé àyínà ni kẹ̀sí iyakum wazọn na ba nabi ti wi nu alukura lele isani ibu kẹbi yọrọ nga ta nabi yọ anabi ni iyakum ọdọwọ yín pẹ̀lú ẹ eh, mọrò ọdàbí pé tí wọn ọdàbí pé bí tí wọn wà ní ọdàbí pé nígbà tá a ti rí tí wọn ṣe bá ọdàbí pé ọdàbí pé fa inna zọnna akzabul hadid anabi ló ń jẹ lọ́nà ìbomi ẹnna bá a dọ̀ bọ́ ní ìgbìmọ̀ ẹsẹ̀ nígbà tá anabi ó ti wí dà anabi ní fa ẹnna zọ́nà akzabul hadith kò sí rọ́tọ̀ tayọ mòròmòrò ọba arọ ni mo mòròmòrò bẹ́ẹ̀ bá kó mẹ́wàá kalẹ̀ mẹ́jọ ń yọrọ ni fa ẹnna zọ́nà akzabul hadith anabi wa ń kọ̀ntínú anabi wa ń wí fún wa pé wàlá tajà sàṣù wàlá tàná fàṣù wàlá tàbá gọ̀bù wàlá tàdá bàwù wàlá tàná jàṣù. bí ṣe ń tónú o àdájọ́ wa parí ẹ̀ pé wọ́n kúnnù ibadallahi ikhwana ẹjẹ́ rúṣin ọlọ́run lọ́mọ ẹ̀yà ẹjẹ́ rúṣin ọlọ́run ikhwana ẹjọ́ mọ̀ ẹ̀yà bọ́ọ̀tì ẹ̀rá léwu ọmọ ẹ̀yà rẹ̀ bàtírí ẹ̀ man satara musliman satarahu Allahu yawm al-qiyamah. gbogbo ẹ̀ lànàbí kìlọ̀ fẹ́mi àtẹ̀yìn o ó kìlọ̀ tàjà ṣuṣu ìmúpínlẹ̀ ó kìlọ̀ mòròmòrò ànàbí kìlọ̀ wala tahasadu ànàbí ni ẹ má ṣe kẹ́ tẹ̀ èèyàn torí yìí náà ń bẹ kẹrin láwùjọ wa lónìí kódà alimami ibn abdulbari kì í sáwọn tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ o ibn abdulbari jẹ́ oyé wa pé òun làwọn fi ní ẹ má gbọ́rọ̀ àfa kan tọ́ba sọ ń pa àfa kejì tọ́ba ṣe pé àwọn méjèèjì jọgbá yé ńgbà kan náà wọ́n hmm. ní torí pé àdínẹ́wò ti ń bẹ láàrin àwọn àfa òun ní hasad òun ní kẹta ẹ̀rọ àdánwò láti gbọ́n Ibn Abdul Bari dáhùn wí Ibn Abdul Bari ọ̀mọ̀ ẹ̀sẹ̀sẹ̀ wáyé. Eh? alimami bin abdulbari ti kú ní afilikọrun eh, alhamis alhijiri kọrun ẹlẹ́ẹ̀karùn alhijiri ní bin abdulbari ti kú ibn abdulbari àti alkhatibu albagdadi ọdún kan náà làwọn méjèèjì kú rahimahumallah òní wọn máa sọ pé lọ́dún kan yìí náà tuwufiya hafidul magrib wa hafidul mashriq rahimahumallah hafidul magribi ibn abdulbari. وحافظ المشرق الخطيب البغدادي رحمه الله torí náà anabi kìlọ̀ yóò náà fún wa wà lá tàhásàlú ẹ mẹ́jẹ̀ á máa gbúrò pé ẹ̀ ń bínú tọ́lọ̀ ń ṣe fẹ́nìkan kò dáa wà lá tàbá gàbú ẹ má bínú ara yín anabi tó wí lọ́nà bùnmí wàlá tàdábàrú ìjà pé máa ṣe tiẹ̀ máa ṣe tèmi akẹ́yìn sí rẹ ní ànábì yẹn má ṣe wọ̀kúùnù ibadallahi ikhwan. kọ́dà nù rìwáyà mi àdìsí yìí ọwọ́ rìwáyà mi ìbẹ̀rẹ̀ rẹ̀ ni pé wàlá yẹ̀bẹ̀ ahadukum ahadukum àlà dayyi akhi wàlá yakhutub àlà khitbati akhi. ànábì kìlọ̀ fún wa débi pé kọ́dọ̀ ọjà tí ọmọ ìyá rẹ̀ kan ti ń ná má débẹ̀ kódà bí ọba ti gbọ́ pé ọmọ ìyá rẹ̀ kan ti ń kọnu sí wọn pé mo fẹ́ fẹ́ ọmọ yín ìwọ mọ̀tò lọ sọ̀rọ̀ ń bẹ̀ mọ́. lọ́wọ́ àdàbí gbà pé pé ní àbí ò sí ká kọ́ni lẹ́kọ̀ọ́ ká ní ládàbí ká níwà dáadáa ká ní fi tóru àbí ò sí nùsúnà ńbẹ nùsúnà o ẹni ọba ya tara tiẹ̀ inú tí ò sí nùsúnà tá pé ńbẹ nùsúnà lásà ẹlòmíì rò pé ntí ń jẹ́ súnà lónìí ni kéèyàn má lò lùjì kó lè máa sọ̀rọ̀ sẹ́gbẹ́ bàbá rẹ̀ bí ìgbà tí ń sọ̀rọ̀ sí ẹgbẹ́ rẹ̀ gba ah, àwọn súnà nù àwọn súnà kan. Ah, eh, Al-Abbas ibn Abdul Muttalib ẹ̀gbọ́n àbábúrò bàbá anabi ni sallallahu alaihi wasallam al tètè gbà kò tètè gbà fún anabi sallallahu alaihi ẹnìkan wá rí àṣà lọ́pọ̀túnìtì gbé gbé yẹn yẹ̀yẹ́ ni ọwá ọwá sọ̀rọ̀ rẹ̀ ànábì gbọ́ àdìsí tó lẹ́sẹ̀ lẹ̀ ni o ànábì wa ọwá dùn ànábì kò sẹ́ni dùn nígbà táwọn yẹn wá ń bá pé kí ni ànábì wa gbà àmọ́ ànábì wa kí wí hmm. àná àmà rọ́júlì sínú wàbí àbáàsì tó bùn bàbá mi ló bù ọmọ ẹgbẹ́ gbọ́n bá bẹ ẹni àbúrò bá bẹ ẹni bá bẹ ẹni ní tani ń wíyùn sànàbì tí ó ní ọmọ sàn lójú ti ní ọmọ wíyùn bí yẹn bá ya sa fún rẹ àdáwò ni a sì bẹ lọ́nkọ́lọ́ ń wò sàn àmọ́ ẹ̀rí ká di bí ìgbà tó yẹ pé ní gan ni ojú súnà kàlà kò rí o kò rí o ọlọ́nkọ́mọ́sá wò wá san bí gbogbo àwọn wọ̀nyí káfí lè wá rí gbogbo àwọn àǹfààní ńláńlá tá a kà bẹ́ẹ̀ yẹn bá jó ń súnà nàbí sallallahu alaihi wa sallam ọlọ́mọ́sá ṣe lè fún wa. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين inú wa dùn pé àwọn àyà wa wọ́n ń fọ́lò wa lọ́fi jẹ́ pé béèrè gbọ̀ngàn làkọ́rí alhamdulilayi rabbil alamin ìbéèrè alákọ̀ọ́kọ́ òdodo ni arábìnrin yìí ìyá wa tó kọ ìbéèrè yìí sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ní kí máa bí wá ń wẹ̀ obìnrin lè nígbà tí ń ti ń ṣe àìbọ̀ rẹ̀ oníyèjọ́ tí ń ti ń ṣe èyí tí ó kọ́mọ̀ jù lóòótọ́ ni pé bí wọ́n bá ṣe family planning family planning tó jẹ́ halali là ń wí o halali family planning family àyìnbá a máa ń pè ní child spacing ìyẹn ni pé ah, mo fẹ́ sinmi díẹ̀ kí n tó tún bí ọmọ mi nígbà tí Al-Qur'ani náà ṣe ní wal walidatu yurdi'na awladahunna hawlayni káàmì lẹ́yìn ni kọ́mọ obìnrin ayé múmú dáadáa alukurani ní kọ́dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọmọ lọ́yìn ọdún méjì kọ̀ wá sí pé ní má wàá súnmọ́ fọ rẹ <laughs> pé ọ̀kan lọ́ọ́ fọwọ́ o tọ́ bẹ́ẹ̀ fún ọmọ lọ́yìn má tó ń súnmọ́ kọ́dà ìta rẹ̀ rí ni pé àwọn sọ̀hábẹ́ máa súnmọ́ ìyàwó wọn wọ́n wá lọ́gbọ́n tí wọ́n máa dá pé kọ́ fi tètè ní oyún mi òun ní àdìsí fi wá pé kúnnà náà zílù wàlùkùránù yanzu èyí táwọn máa ń gbà wọn lọ gbogbo ntọ́ bá jọ báwọn pé tí nǹkan yóò fi ní sọ̀kalẹ̀ síbi tí yóò fi di ọmọ èyí ò ní àyè wà nínú sẹ̀ríà tí ó sì ní jẹ́ tí ó wà pámẹ́nẹ́ǹtì òun ló fi jẹ́ pé ní ẹnu gba ká fi tọ́jú ọmọ ká fi fún lọ́yẹ̀dùgbà kan wàá gbọ́dọ̀ jẹ́ pé ní ah, méjì la fẹ́ di ojú tó mẹ́ta la fẹ́ di ojú tó èyí wọn bá ṣẹ̀ríà Ìsìlámù káwá padà sórí torí ká yàn obìnrin yóò bá gbé family planning yóò dá ló ṣe èyí wọn gbájúwájúwá yóò <laughs> kọ lọbẹ wọn o <laughs> àmọ́ bá pé ti halali ló ṣe yín máa wáyé bẹ́ẹ̀ bí obìnrin yìí ti wí lóòótọ́ ní tí wọ́n máa fi bójú ara wọn ni àbóògùn kan tí wọ́n máa lónìí yìí máa sábà yí gbà tí wọ́n máa fi ṣe píríọ̀dù wọn kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ní pé yóò lékún kọ́dà tí ìfẹ́ gbọ́ kọ́bẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ kó dínkù yìí èyí tí máa pọ̀ náà ni tí ìyá yìí wí pé ó lékún sẹ́rí gbogbo ìgbà tí obìnrin bá fi ń ṣe háìbọ̀ ni ò ní kírun ni ò sì ní gba ààwẹ̀ àyàfi tó bá kọjá àlà òun ni wọ́n fi máa pé haibọ̀ wá ìsìhábọ̀ ìyẹn ni pé ìtọ́ bá sì wà láàlàntí sẹ̀rí àjúwe pé haibọ̀ náà ni obìnrin ò ní kírun kò sì ní gba àwẹ̀ àmọ́ tó bá ti kọjá ààlà kó máa kírun rẹ̀ kó máa gba àwẹ̀ rẹ̀ kọ́kàn wá tí ó fi di ojú ara rẹ̀ tí ó fi ní máa dọ̀tí ibi tí wọ́n bá ti ń kírun àbí bòmíì. ìyá yìí wá ní ọdún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni a láǹfààní àti bí tẹ́lẹ̀ pé ọjọ́ mélòó ni màá fi ṣe é láàfin mọ̀ bọ́yá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yìí ti kọjá la torúkọ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún fáwọn obìnrin míì kọ̀ kọjá la nù bẹ́ẹ̀ pé obìnrin lè ṣe àìbọ̀ fún ọjọ́ lada tiẹ̀ bẹ́ẹ̀ kọ́dà àwọn àfáà máa sọ pé absọ̀mù dànù pe èyí tó pọ̀ jù ní n ta rí lẹ́rìí lọ́jọ́ kóbìnrin ń ṣe ọjọ òun ni kó pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àmọ́ bí kìyà ìtì rí tẹ́lẹ̀ ni àmọ́ àdáhùn gẹ́nẹ́rálì tí ó bá ṣe pé èyí tà lẹ́bi júwe pé òun ni hadithu fáfímà ńgbà tó wá bá anabi ẹjọ́ máa anabi òun náà àwọn sahabiyat radiyallahu anha anabi júwe fún pé tahayyadi fi ilmi llahi sittan aw sab'a tahayyadi fi ilmi llahi sittan aw sab'a ìyá yìí ó ti rí i pé haidọ̀ tòun náà ń kọjá ààlà anabi wá júwe fún pé ọ̀dà sọ nínú àwọn ọjọ́ yìí ọjọ́ mẹ́fà àbí ọjọ́ méje ni ọkà kún haibọ̀ bọ́ba ti kọjá yìí ni máa ṣe kí ni máa kírun bọ́ba já wẹ̀ máa gba ìyẹn ni pé ìtókù ni ti bọ́ sí èsì ha bọ̀ òun làwọn bàbá wa lẹ̀ Yorùbá máa pè ní àwọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ò dín nǹkan kan lọ́wọ́ nú ẹ̀sìn kọ́dà kò dín sùn mọ́ obìnrin lọ́wọ́ bọ́bá jẹ́jẹ́ ìsìnhábọ̀ tí èyí ṣe àìbọ̀ torí náà ìmọ̀ràn tí èmi ò fún arábìnrin yìí òun ni pé kó lọ rí àwọn dókítà sẹ́rí gbogbo ń tàn ká nù tíra ìyànjú ni wọ́n gbà pé àwọn àlùfáà béèrè pé irú kọ́lọ̀ wo ni ẹ̀jẹ̀ tó ń rí tọ́ba yàtọ̀ fún ẹ̀jẹ̀ kọ́lọ̀ tẹ́jẹ̀ haibọ̀ máa mú àwọn náà eléyìí ti kú òní haibọ̀ ó ti di ìsìkèhábọ̀ ẹlòmíì wọn á bí pé ìjọ mélòó lọ́ọ́ máa fi ṣe haibọ̀ láti jọ tí wọ́n ti bí ọjọ́ mélòó lọ́ọ́ máa fi ṣe ìjọba ìná lógìdì ọkà wá di ìyẹjọ́ à èyí tó ti léhùn ti di kíni ó ti di ìsìkèhábọ̀ ṣẹ́wárí láyé lónìí ìmọ̀ àgbàlódé ti wà táwọn fi lè sọ ní pàtó pé ẹ̀jẹ̀ yìí o ẹ̀jẹ̀ haibọ̀ ni ẹ̀jẹ̀ eléyìí o kìí ṣe kí ni kìí ṣe ẹ̀jẹ̀ haibọ̀ òun lèmi ti máa fún wọn mọ̀ràn pé irú bí ẹ ti ṣe kí ni ìyá ẹ̀bí wọn pé irú ẹ̀jẹ̀ báyìí ní rí gbogbo eléyìí tí wọ́n bá ní haibọ̀ ni lópin ìgbà tí ó ti kọjá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún obìnrin sì wà lábẹ́ ìdájọ́ haibọ̀ mọ́sìnrún mọ́gbà ààwẹ̀. àmọ́ bí wọ́n bá ti ní kì í ṣe haibọ̀ kọ́ra bí òun péjọ méjì mẹ́ta mẹ́rin bí wọ́n bá ti nílé yìí ṣe haibọ̀ èsì ààbọ̀ ni obìnrin ọ̀lẹ́tọ̀ àti fìrún lẹ̀ kọ̀lẹ́tọ̀ àti fi ààwẹ̀ lẹ̀ nítorí pé kì í ṣe haibọ̀ wallahu ta'ala a'lam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ haibọ̀ náà ní àbẹ̀ ẹ̀rọ ó parí nǹkan oṣù rẹ̀ ó wá di àárọ̀ ọjọ́ kejì eh. ó ti wẹ̀ ó tún wá di pa. Eh, yálà wa aisha radiyallahu anha òun lọ gba hadithi wa tí ọlá nẹ́bí fi tòlọ̀ fún gbogbo ẹ̀yin ìyàwó obìnrin pé ẹ má kanjú ẹ má ṣe kíni ẹ má kanjú títí tẹ́ ẹ bìrì kíni alikọ́sọ́tọ̀ al alikọ́sọ́tọ̀ al bójú wa nù hadithi aisha ìyẹn ni pé nǹkan kan bẹ tí kóbìnrin ni kó ṣàkíyèsí rẹ̀ nígbà tí èsì gbẹ́nsẹ̀sẹ̀ ń ṣe háìbọ̀ háìbọ̀ kíní kejì kẹta obìnrin ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe gbogbo wọn ẹlòmíì alóhùn èrí àbí obìnrin míì tí olóhùn èrí àmọ́bìnrin tí ó bá ṣe pé nǹkan kan máa jáde níbi tẹ́jẹ̀ yìí ti ń jáde lẹ́yìn ìgbà tó bá gbẹ torí pé ntí àyíwí ó já mọ̀ pé ó ti gbẹ lòun fi lọ́ọ́ wẹ̀ lọ́ba tún wá padà wá òun ni àdìsí Aisha wúlò fún pé ẹni sùúrù kẹfìrí àlùkọ́sọ́tà àlùbẹ̀yìnbọ̀ nǹkan kan bíi funfun tí ó jáde obìnrin ní from experience anítòun bíi yẹ́lò ni ni màá rí gbogbo ẹ̀ náà kọ́ takora wọn sáyìn yìí ni kóbìnrin tó bá mọ̀ pé náà làádá tiẹ̀ ní pọ̀ máa rí tó bá ti rí dúró obìnrin tó bá mọ̀ pé òun máa rí àmì ara rẹ gbẹ òtí ìtumọ̀ kó o ti kú nínú haibọ̀ títí tó fi rí àmì yìí ẹni tó bá wá ṣe fóun ti mọ̀ra rẹ̀ pé kọ́dà bóun dúró fóṣù kan nítorí wọn fi mọ̀ pẹ́jẹ̀ ń dáná ni pé àyè bẹ́tà bẹ̀ òun rí nǹkan kan irú ẹni báyìí tó báyìí pé irú ẹ̀ ni obìnrin tó béèrè yìí tí ọwọ́ ẹ̀ lónìí tó tún wá rí haibọ ní àárín twenty four kọ́lá bó ṣe forty eight hours yóò wá padà síbi ìdájọ́ ńta wíńpilẹ̀ lópin ìgbà tí ọba tí ì ju ọjọ́ mélòó lọ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó sì wà lọ́ńdà tóbìnrin lè fi ṣe haibọ torí náà ṣókùmù haibọ náà ni ìmárata rí láàrin ẹ̀jẹ̀ méjì à ń fi rẹ́jẹ̀ bọ́ ọwọ́ àròkò ti dá ọlọ́wẹ́ ó tún wá rí ní ọjọ́ kejì lópin ìgbà tí ọba tí ì kọjá dáa tí ọ̀pọ̀jù tóbìnrin fi lè ṣe haibọ̀ yọ gbà dájọ́ haibọ̀ náà ni àmẹ́yìí tó kọ́mọ̀ jù bó ṣe wá lọ àdìsí yàrá wa Aisha kẹ́yìn obìnrin ẹ̀ǹtẹ́ fi sin lọ́rùn ẹ̀ sọ obìnrin tó bá ti mọ̀ pé òun àmì yìí máa wá yàrá wa Aisha ni ẹ̀ má kánjú títí tẹ́ fi rí àmì yìí ìgbà òun ni kẹ́ tó wẹ̀ kẹ́ máa kẹ́hùn kẹ́ tó máa dà torí náà bóbìnrin yìí bá tọ́ba bọ́ sínú àwẹ̀ àwẹ̀ tọ́ba ti gbà láàrin méjèèjì yìí kò ní o torí kò yé bẹ́ẹ̀ àwẹ̀ tọ́ba gbà láàrin ìgbà tá a ní ìdájọ́ kó sì wà nù háìbọ̀ nìyí kò ní àwẹ̀ náà yọ padà tó àwẹ̀ yẹn gbà ọlọ́run tí a lọ àná. àbẹ̀rẹ̀ sí ọ̀fíìsọ̀ ọ̀tọ̀ọ̀lù pé arákùnrin tí arákùnrin kan tí ó fẹ́yàwó dé hmm. ní mẹ́ta àwọn àmẹ́tẹ̀ẹ̀ta kò sí tí ó ti fún ní àdá àtúndì ọdún kẹta wọn ní ìjẹ kíni sílẹ̀ náà sọ̀rọ̀ àbẹ̀lẹ̀ mùsùlùmí lórí ẹ̀. <laughs> bàbá ẹ̀yin náà ti àá <laughs> bàbá rẹ̀ ní àá kó yíwọ́ náà nù. <laughs> torí bàbá àwọn ìbéèrè kan bẹ tí ò yẹ kí ọmọ wáyé irú ẹ̀ lélẹ́yìn irú ẹ̀ lélẹ́yìn èèlò ń sàdáàtì ṣe pé méjì mẹ́ta. kan pé wọ́n ti wọ́n ti ń bímọ fún un. ẹ ọ̀dà ìwé náà là á dà o àmọ́ mo kọ́ fẹ́ sọ pé ní àwọn ìbéèrè kan bẹ àwa la fà jàgà bọ́ra wa ní ọrùn ọ̀dà mi lójú ọkọ ìyàwó jẹ́ ń bímọ méjì mẹ́ta yìí yóò ti pẹ̀ràn súná yọmọ ara jẹ lé yóò ti fi ọ̀pọ̀lọpọ̀ ìnáwó ó sì ti wá mú dágbára rẹ̀ káńgbá ìyàwó pé bí ìyàwó bá ti lóhùn yọnu sí i ó ti ó ti ó ti parí <laughs> bọ́ bá ti tẹ́ ìyàwó lọ́rùn bí sàdá àti jìmọ̀ ó ti wò ó kéré mọ́ òun ló ní nǹkan ẹ̀ bọ́ bá ti ìyàwó sì lè yọ̀ǹdẹ́ ẹ̀ pẹ̀lú torí náà bọ́ bá ti wá rí báyìí ẹ̀ kó wo àárín òun àtàwọn ìyàwó rẹ̀ kó bí wọn tọ́ba yìí pé àdéhùn ti ṣáájú pé nǹkan báyìí ní fún ọ tọ̀rọ̀ náà méjì ẹlòmíì ìṣàdéhùn ń fún ọ ń fún ọ tí o fi eléyìí ò tún láàṣì ni bọ́ba ike mọ́tò ló ló fún ọbẹ̀ lọ́nkọ́ lọ́hùn ó sowó ọ̀ọ́ra mọ́tò fún bọ́ọ̀bá tí ìwà fún ní àdéhùn kankan ẹ̀rí tó kù ń bí ọ̀rọ̀ dé yìí ọ̀nà ń pè ní máàrú mẹ́sílì máàrú ọ̀wà láwùjọ bí ẹ̀ ń gbé sàdáàkì wo ni áfíríjì tí wọ́n máa san mọ́wùlẹ̀ bìyàwó rẹ̀ gbé lọ́ọ́ gbà mẹ́nísìn o kọ́mọ wa ní ọ̀pọ̀lẹ́gùn <laughs> ẹnu dèdè iye tí kọ́dọ̀ lè wó gbé lamẹ́yìn tó ti yàwó tó lè lọ fún yàwó rẹ̀. àwa náà sì mọ̀ ọ́ márùn mẹ́sìlì ńìlọrin tí n ti ń sọ̀rọ̀ yìí a máa lọ nìkáwọ́ àwọn èèyàn bíi twenty thousand ten thousand so láàrin báwọn tó one five náà mẹ́ kọ́mú ìtọ́ bá wà láàrin maharul mesiri là á pè yín o ẹ máa rí tó ṣe déédéé ní tíru obìnrin yìí náà máa gbà tètè lọ yanjú ẹ kókó mbẹ ìbéèrè tí wọn wá fi kún pé yín sì ń bí máa fún àwọn ọmọ ọkọlọmọ rẹ ẹyin mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọmọ yẹn sọ máa lé o ńgbẹ̀gbẹ́ ti so ìdì a lè dìlé sàdáàtì òun ni ṣẹ̀rí àfi gbà wá láàyè pé sàdéhùn pé ń padà sọ tó ẹ kọ́kàn wá bí àkàngbá yẹn ju kọ́mọ́jẹ́ o tó pé mẹ́rin kó tètè ẹ kó tètè yanjú eléyìí àmọ́ kò sí nǹkan kan tó fi àwọn ọmọ yín nípa pé ìdí ń bẹ láàrin yín ọmọ ọkọ ni wọn bàbá wọn náà lọ pọ̀ náà ọ̀hánà ọ̀hánà ṣé àmì gbé báyìí. Aleykum salaam kí ni ìdájọ́ lọ sínú nípa pé ọ̀hún yóò ní ìlú ọ̀hún náà pé wọ́n á oṣù yẹn lóṣù yìí tí wọ́n wípé wíwọ́n ẹ̀sìn ká ọjọ́ ọ̀pọ̀ ìpè ọjọ́ òtí ìpè wọ́n á oṣù yẹn. ọjọ́ òtí ọ̀kẹ́ ọjọ́ òtí ìpè ọgbọ́n àbí ọgbọ̀n. Ọ̀dà. Hmm. ẹ̀rí àwẹ̀ náà ń súnmọ́ lóòótọ́ ọlọ́wọ́ jà lẹ́nu àtàlàfíà ara ẹ dákọ̀já eléyìí náà ní béèrè tí fi dìde kẹ́hùn ṣe rí ọ̀rọ̀ béèrè oṣù yìí ẹ máa dápọ̀lọpọ̀ awuyewuye lẹ̀ lóòótọ́ awuyewuye tí ó sì nídìí lòun náà torí pé ní tí òun dúró ní anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni ọlọ́run ànábì júwe rẹ̀ fún wa àfáà ni wọ́n ń ka ọjọ́ bọ̀ wọ́n ka ìyẹn ni pé wọ́n ń ka ṣàbánu bọ̀ òǹkà yìí ànábì wájú yé wa nínú hadith kan ànábì ní aṣááru hákàdá wà hákàdá wà hákàdá ànábì lè tọ́ pọ̀ nínú oṣù ojú ọ̀run ni ó dì kan bá ànábì ti sọ̀wọ́ ni ìtumọ̀ ẹ̀ ni pé kó di ọ̀kan twenty nine òun lọ́pọ̀ jù nínú òun gan ni ti àrùn kan pé ọwọ́ àkópé sọ́rí àkọ́kọ́ bí táwa ti kọ́kọ́ sàṣì gbọ́ rẹ̀ láwùjọ wa ń bì í onígbà máa rí bí àléébù pé wọn àwọn àwọn ìgbàwẹ̀ pé gbogbo gbàlàwẹ̀ wọn máa dé èyí tó pọ̀ jù náà àwẹ̀ tá nẹ́bí gbàgbé sọ fún ọ èyí tó dì ní kọ́dà ti ń bẹ lákọọ́lẹ̀ ni pé gbogbo ọdún tá nẹ́bí fi gbàwẹ̀ bóyá méjì péré àbí mẹ́ta ló pé ọgbọ̀n torí àkọ́kọ́ ń tọ́ yẹ ká kọ́kọ́ rẹ jìlẹ̀ environment ti wà yìí ni pé ká máa rò pé bí àwẹ̀ bá dì kan kódà lómi ò gbé wọn nìkan ṣe ní àwẹ̀ àwọn gbogbo gbàlàwẹ̀ máa dì gbogbo gbàlàwẹ̀ máa dì èyí tó pọ̀ tó ga èmi àtẹ̀yìn gbà láwẹ̀ anagba Muhammad sallallahu alayhi kódà èyí tó gbà tó pé bí mo ti wí ni àyídà méjì àbí mẹ́ta kò jù báwọn lọ gbogbo àwọn yòókù tá a nẹ́bi gbà twenty nine ànábì gbà sallallahu alaihi wasallam. bá a bá wọn ka ọjọ́ bọ̀ báyìí ànábì sallallahu alaihi wasallam ní oṣù tó bá ti pé twenty nine ó lè parí kó ṣe pé ìjọ kejì ni ó jẹ kíni ni ó jẹ Ramadan ni ó jẹ one kí lẹ́ẹ̀ fi mọ̀ ànábì ní ẹ rí oṣù súnmú lè ìyá tìyí ìyẹn ni pé bọ́bá yìí pé twenty nine làáfà kàdé a gbọ́dọ̀ wá dúró pé pé kó di táàtì tá a bá rí oṣù bàbá wa rúṣù nǹkan inú àdìsí là nẹ́bi ti yanjú méjèèjì abdullahi ibn umar radiyallahu anhuma ọlọ́gba àdìsí náà wa ànábi ní fa in gumma alaykum fa in gumma alaykum njó lè jẹ́ ẹ mọ́ rúṣù kìí ṣe kóṣù ọ̀yọ́ ẹ̀já gbà lọ ni. ìgbà tí òun ló fi jẹ́ pé ní ẹ̀rí pé ńgbà tá a bá lóṣù ọ̀yọ́ lónìí táwọn ò rí lónìí tá a rí ọjọ́ kejì tọ́díjọ́ kẹta tá a rí ṣé bí oṣù ọjọ́ kan ni ó rí oṣù bí ọjọ́ kẹta yẹn náà lòun ó ṣe kí ni òní ó rí eléyìí sì ti wà nù àdìsá náà abẹ́lé ìgbà ń gúnmọ̀ àlẹ́ ikún bẹ́yìn ọ̀bá rí nítorí bójú ọjọ́ ti rí mo rò kó ti yé kò sí kóṣù ọ̀yọ́ kò sí ti ń jẹ́ oṣù ọ̀yọ́ àmọ́ wà á lè má rí oṣù nígbà tí ọ̀yọ́ kí wàá là bá yọ fa asìnì lòlẹ̀ ìdáta sàlàbí èyí tẹ̀ ń ká àbọ̀ tó twenty nine ní ẹ̀ kàn fi kan kún kọ́ fọ́gbọ́n ẹ sì bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọjọ́ kejì gbogbo eléyìí la nàbì ti yànjú sallallahu alaihi wasallam eléyìí tó wá kù tí ń fi kún yìí sì rọ àwọn àgbàlagbà níjókòó mo máa gbọ́ ìmọ̀ bóyá àṣìṣe bẹ́ẹ̀ àmọ́ lọ́n tí oníkájú gbogbo nǹkan yòókù lẹ̀ nítorí tọlọ́run nítorí tànẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọjà lè ju eléyìí náà lẹ̀. kò sí dandan kémi orósù kí àfọ orósù káwọn bàbá ó rí oṣù nídìí torí pé àkọọ́lẹ̀ tá a rí ni pé gbogbo ìgbà tá ànábì láwọn èèyàn gbà wẹ̀ tọ́ lákọọ́lẹ̀ àárí bá ànábì lórí oṣù fún rẹ̀ ẹjẹ tó ka hadith ibn Umar ibn Umar lọ gba hadith tó pọ̀ jù ń pọ̀ ọ̀rọ̀ oṣù Abdullahi bin Umar tó gba hadith wọn jẹ́ kan ó ní tààrọ́ anásù tààrọ́ anásù فرأيته وأخبرت النبي صلى الله عليه وسلم فصام وأمر الناس بالصيام Ibn Umar ní lọ́dún kan tààrọ́ ànáṣù lílá àṣẹ súnà ni ká jáde ká pé ẹja wá oṣù súnà ni Ibn Umar láwọn èèyàn jáde wọ́n wá tààrọ́ wọ́n wá káwọn oṣù kínní káwọn orí oṣù. irú ọjọ́ àná sì ní oṣù. náà bàbá làwọn máa ń wò ó tàwọn lóṣù ọ̀dà abẹ súnà nàbì. iná làbẹ́ bìbí ní gómà alẹ́ ìgbọ̀n tọ̀. ibùdó mọ̀ ní àwọn èèyàn wá oṣù èmi náà ti wà pẹ̀lú wọn tá a jọ ń wà kódà fàrọ̀ àìsùwù èmi fúnra mi gan rí i nígbà mo wá rí i ńkọ́ fa akhbartu nàbíyá sallallahu èmi mọ wá lọ wí fún ànábì ànábì ò sì pé nso nso gèmi náà lọ rí kódà ànábì ò wí bẹ́ẹ̀ ntí ànábì nídìí ni pé ta ló wá wí fún mi pé òun rí oṣù èèyàn jégbéjégbé ní àbẹ èèyàn gidi tí òbí ní jẹ́ pé yóò jà sáwẹ̀ gbà àmúgbàtà nàbì jẹ́rìí pé irú Umaru ní bí ọba rí kò ní wá wí pé òun rí i ibùdó márùn ní fa sọ́ọ̀mà ànábì fúnra ẹ̀ gbáwẹ̀ wà á máa rọ̀ náàsà bẹ́sìyà pẹ̀lú tí ibùdó márùn ní kẹ́tì wí ànábì ni ẹ kéde pé àwẹ̀ ń bẹ lọ́la sẹ́wárí okùn kankan tá a máa gbọ́ wọn á ní olúwa ní fàmà ń ṣẹ̀rídà mi kò mú ṣáárọ̀ fàlìyàsọ̀mù alukurani ò lè takò àdìsí ànábì sallallahu alaihi wasallam torí pé kíni ibì kan náà làwọn méjèèjì ti wá ibì kan náà wọ́n ti wá ìdìsẹ́nsà ta ló jẹ́ àmọ́ kùránì àbá àmọ́ kùránì lọ́nà ìbòmí ta ló làdíìsì ànábì ànábì náà ní sọ́ọ̀sì àti kùránì àti àdíìsì fáwa sọ́ọ̀sì kan tí kùránì gbà wá òun náà ní àdíìsì gbà dọ́dọ̀ tiwa òun là nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ànábì la wí pé bí wọ́n bá ti láwọn rúṣù ìgbà rẹ̀ ni yìí ti pa àwọn èèyàn láti pé kí wọ́n gbá wò àwa pé kí ni tó máa fà máa ń ṣẹ̀hídà mí kò mú ṣáhárọ̀ sẹ́rí ṣẹ̀hídà lédè lárúbáwá ìtumọ̀ tó pọ̀ lónìí ṣẹ̀hídà mo rí mo gan ni rẹ̀ ṣẹ̀hídà ni lárúbáwá tó pé ṣẹ̀hídà kí ni tó máa rẹ̀ mo wà láyé inú tó máa ṣẹ̀hídà ni gbèsè sọ ọ wà láyé ń gbà ni ṣàyídì ó ní pé ṣàyídì tù ú kò sì ṣe kíni kò rí àmọ́ tó máa ṣàyídì tù ú ní pé à ń bẹ láyé àbí ń bẹ ń lù tí wọ́n rí rárá ṣàhídà náà ni kéèyàn jẹ́rìí mo jẹ́rìí nǹkan ṣàhídà náà ni à á pè sẹ́rífà máa ń ṣàhídà mi kò mú ṣáárọ̀ ń bì í èyí tí ó bá súnà nábì kà fúnra wa yìí mu ni pé ẹni ó bá wà lẹ́lùú tó wà láyé tí wọ́n fi láwọn rí oṣù torí tá a bá tú bẹ́ẹ̀ anabi òroṣù èsì ti ń gbáwẹ̀ sallallahu alaihi wasallam Ibn Umar wí obìnrin lẹ̀ jẹ́ pé èmi mo rí èmi wí fún anabi òun gbọ́n orí fasọ́ọ̀mà wa amara an-nasa bìyà àmọ́ ànábì ń gbà wọn ti láwọn rọ́ṣù tí ń sìn bẹ́ẹ̀ lù ú tí ń bẹ́ẹ̀ Mẹdínà fàmà ń ṣàhídà mi kò mú ṣàárọ̀ wálé àsomù ẹni oṣù bá sojú ẹ nínú yín ó sojú ẹ ń bẹ̀ wọn ò túmọ̀ pé ọ̀gàn ni ọ̀hún ìtumọ̀ àyà yìí nù báàbá tú báyìí yóò dàbí ìgbà tí a ní alukurani ń wí kan àbí ìdánilẹ́bi ń wí mi kò sì lè rí bẹ́ẹ̀ ẹni ó gbé alukurani wá bá wa òun náà ni ó ní hadithi torí náà bọ́rọ̀ tààwẹ̀ ti rí nù ẹ dákun eléyìí náà ọlọ́run ó jà lè ká gbọ́ ká gbà ká júlẹ̀ fọlọ́run àtànẹ́bí sallallahu alayhi wa sallam hada wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala